الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ẹni lólùfẹ́ wa káàkiri ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa àkíwá káàbọ̀ sórí ètò wa ètò yín fikhul islam kan ètò kan tẹ́ẹ̀tì máa gbọ́ wá sí oníyebíye látẹnu fadilatu Kọmọrùdín Yunus Akórèdé hafizahullah ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ fíkùlì Islam tòní kọ́lọ́wọ́n bá Allah máṣá ìjẹ́ ó ṣe wá láǹfààní bismillah falyatafaddal mashkura. الحمد لله الذي أمر ببر الوالدين والصلاة والسلام على سيد الدارين نبينا محمد وعلى آله وأصحابه والتابعين لهم من الثقلين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله وبركاته ọlọ́run ọba ọba allah ọba tí ó pa wá láṣẹ wípé ká máa ṣe dáadáa sí àwọn bàbá wa àtìyá wa àwọn òbí wa àwọn arúgbó wa ọlọ́run pa wá láṣẹ ọ̀sọ̀ ọ̀dẹ̀sìn tá a máa fi súnmọ́ ọlọ́run ọlọ́run ọba yìí ọba náà la dúpẹ́ fún nítorí téèyàn bá ṣe dáadáa sóbí rẹ̀ onítọ̀ ọ̀hún ilé ayé ò ní rọrùn fún ọ̀run tí ń lọ náà nira ọba yìí lọ́wọ́ sọ fún wa nínú Quran ọ̀lànà fún wa ó júwe fún wa ọ̀nà tá a gbà tá a fi ní sórí ibú lára àwọn òbí wa ọba tọ́ sọ́nà ọba yìí náà lọ́ba tá a dúpẹ́ fún ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kọ́ba nàbí wa Muhammad ó sì bá wọn ará ilé àtàwọn sàhábà àti gbogbo àwọn ẹni tí wọ́n ti lọ díjọ́ àlùkìyàmà ìtí wọ́n ní kágbéyẹ̀wò òun náà ni bọ́wọ́ láṣẹ ma pàtàkì àwọn òbí wa tí wọ́n ń bẹ láyé àtàwọn tí wọ́n ti jáde láyé torí bá a ṣe jòkó lẹ́yìn àwọn kan bẹ tí bàbá ń bẹ fún wa tí ò sí ìyá àwọn kan ìyá ń bẹ kò sí bàbá àwọn kan méjèèjì lọ́wọ́ àwọn ju wa àwa nì á kú oríire o àwọn kan tó jẹ́ pé bàbá àtìyá ti lọ gbogbo wa náà pátá a ní dáadáa tá a gbọ́dọ̀ ṣe sáwọn òbí wa bóyá wọ́n ń bẹ láyé àbí wọn ò sí láyé àlewálìdáni àwọn àlùfáà àwọn ní ẹ̀rí àwọn òbí méjèèjì tá ń sọ yìí huma al-abu wal-um bàbá tó bí ọ àtìyá tó bí ọ òun náà là ń pè lóbi méjèèjì birruhuma ìmáa ṣe dáadáa sáwọn òbí méjèèjì yìí huwa al-ihsanu ilayhima òun náà ni ká máa ṣe dáadáa sí wọn gbogbo tí wọn máa dùn wọn nú ká máa ṣe fún wọn gbogbo tí wọn máa bà wọn nú jẹ́ ká máa jìnnà sí i. خلقنا الله wahdahu la شريك له. ọlọ́run ló dá wa lóòótọ́ àmọ́ ọlọ́run bá là ó gbé wa gbọ̀dọ̀ wọn nígbà tá a fẹ́ wálé ayé àwọn ni wọ́n ran ọlọ́run lọ́wọ́ ọlọ́run ti kàkọ́lẹ̀ pàwọ́ ayé ọlọ́run wàá jù wá kalẹ̀ látòkè sánmà ọlọ́run bá là ọwọ́ abẹ bàbá àtìyá ń sẹ́ àwọn méjèèjì wá sunrun wa nítorí ọlọ́run ìyá tó wá lóyún sínú a tún gbé inú ìyá yìí fóṣù mẹ́sàn nítorí ọlọ́run wọ́n tún wá bí wa bàbá àti ìyá yìí tí wọ́n ń tọ́jú wa títa fi wá dàgbà iṣẹ́ ọlọ́run ni wọ́n ń ṣe o tọ́lọ́ ọlọ́run bá Allah ló dá wa ẹ̀sìn ló sì dá wa fún ọba tó wá dá wa fẹ́sìn yìí ó wá lo àwọn òbí ní sábàbí tá a fi wálé ayé kò sẹ́nìkan tó jábọ́ láti sánmà kò sẹ́ni tí ò ní bàbá tí ò níyà àfàwọn tọ́lọ́run fi dára bí anabi Isa alayhi salatu wa salam òun ní ìyá kò ní Adam tó jẹ́ pé òun ò sẹ́ ní bàbá kò ní ìyá àmọ́ wa ta ọlọ́run bá là náà wà àlè ìbàdàn àwọn ìjọsìn táwọn máa fi súnmọ́ ọlọ́run ọba ọwọ́ akọ̀ rẹpẹtẹ nínú ẹ̀ ní ká máa kírun ká máa gbààwẹ̀ nínú ẹ̀ ní ká máa lọ Mákà nínú ẹ̀ ní ká máa ṣe sàárà nínú àwọn ìjọsìn téèyàn fi súnmọ́ ọlọ́run òní kéèyàn máa ṣe dáadáa sí ìyá àti bàbá rẹ̀ ọlọ́run bá pàṣẹ ni o tọ́lọ́run bá sì ti pàṣẹ fún yàn àṣẹ yẹn ní bá tẹ̀lé yóò sórí ire yóò sì gba láàdá ẹ̀mí rẹ̀ ó sì balẹ̀ yóò sì wà lè jẹ́nà lọ kí làṣẹ tẹ́lọ̀ ń pa a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní wa qada rabbuka alla ta'budu illa iya ọlọ́wọ́n bá ní mo pàṣẹ wípé ẹ̀yin ọmọ èèyàn ẹ má sin nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹ má sin gi ẹ má sin rin ẹ má sin omi ẹ má sin gbogbo ntọ́lọ́ndá ọba adẹ́dà ní ọlọ́wọ́n bá nígbà mo pàṣẹ bẹ́ẹ̀ tán àṣẹ olókùn tọ́lọ́run tó pa lẹ́yìn ká má sin nǹkan mi lẹ́yìn ọlọ́run ọlọ́wọ́n bá ní wabili walidayni ihsana wabili walidayni ihsana kọ́dọ̀ bili walidayni ihsana ọlọ́run lóhun tún pàṣẹ òun sí lọ́rọ̀ àyàn ipe dandan ni kẹ̀sí dáadáa sáwọn ìyá yín àti bàbá yín ìmọ̀ ayabuluganna inda kalikibar ọlọ́run bá ní táwọn bàbá yìí tí wọ́n bá dàgbà sí yín lọ́wọ́ ahaduhuma bọ́yọ̀ kan ni darúgbó sí yín lọ́wọ́ aw kilahuma àbáwọn méjèèjì ni wọ́n dàgbà sí yín lọ́wọ́ tí wọ́n bá wá dàgbà sí lọ́wọ́ bẹ́ẹ̀ àwọn náà tún wá dọ́ méke ọlọ́wọ́n bá ní padà atẹ́kùn láwọn máa óf ẹ gbọ́dọ̀ ṣe nǹkan kékeré kan tí ó bà wọ́n nú jẹ óf nǹkan tíntín bí à ń yín mú bí à ń kòsè bí à ń fẹsẹ̀ janlẹ̀ bí à ń jágbe máyàn ní à ń pè ní óf ọlọ́wọ́n bá ní ẹ gbọ́dọ̀ ṣe óf ẹ gbọ́dọ̀ ṣe nǹkan tíntín báyìí tí ni wọ́n fi wá bàjẹ́ wàlá tani harimu máa ẹ gbọ́dọ̀ jágbe máwọn bó ṣe kún dàgbà tó làákàyè wọn yọmọ wá kéré sí i sọmọ pé ń jọun ẹ̀yin lẹ́ ń darí àwọn ni wọ́n ń darí yín nígbà wọn wá dàgbà ń sìn ẹ̀yin lẹ́mọ̀ mójú táwọn ẹ̀yin lẹ́mọ̀ darí wọn yá ibi ní ẹjọ́kọ́ ẹ̀fàṣọ bòdì ọ̀yá bàbá ẹ̀ wọ ṣòkòtò báwọn ṣe ń ṣe fáwọn àgbà táwọn kékeré wọn tágbà bá dé àwọn náà padà ṣerú ẹ̀ fún wọn wọn mọ wá sọ̀rọ̀ méke ọlọ́wọ́n ni wọn láàfin àníhàrùn máa ẹ̀ gbọ́dọ̀ jágbe máa wọn gbogbo tó wù kán sọ ẹ mọ̀ sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. وقل لهما قولا كريما ọlọ́run bá ní ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ tútù قولا كريما ọ̀rọ̀ tútù ni ẹ máa sọ sí wọn bóun bá jágbe ìwọ gbọ́dọ̀ jágbe bí bàbá bá ń bínú ìwọ gbọ́dọ̀ bínú واخفض لهما جناح الذل من الرحمة ọlọ́run bá ní gbogbo ntaba wá sí fún yín nìkẹ́ ẹ máa fi kẹ́ wọn bọ́ọ̀ nílé ilé rẹ nì bàbá rẹ ló ní ra mọ́tò mọ́tò nì wọ́n rẹ síbẹ̀ àwọn bàbá yẹn ló gbogbo dúkìá rẹ̀ bàbá rẹ̀ lónìí torí òun ló ní ọ òun ló bí ọ tí ọba bí ọ ò lè ní kankan ọlọ́run bá ní wọ́kú rọ́bì hàmùhùmá ẹ máa wá ṣàdúrà fún wọn ọlọ́run rí i pé wọ́n ti sáàfù ká ṣàdúrà fún wọn kò sí tó lè ṣe fún bí rẹ̀ tó lè tó ìtàwọn ṣe fún kò sí tó lè rà fún wọn tó lè tó tí wọ́n ṣe fún ọ kò sí tó lè gbé fún wọn tó lè ṣe déédéé tí wọ́n ṣe fún ọ ọ̀kan náà ọ̀lùfà ó ní gbogbo ohun tí yìí máa ṣe fún bí ẹ̀ pátá bó ṣe kọ́pọ̀ tó ọ̀rá mọ́tò ọ̀kọ́lé ọ̀ralẹ̀ òfun lásán òfun lóògùn ògbó lọ́sibítù ó ní gbogbo ohun tó ń ṣe fún yìí pátá kò tó gbìngbìn nǹkan tí ya ń gbìn nígbà tó fẹ́ bí ọ. torí tó bí abiyamọ bá fẹ́ bímọ ìmà tẹ́bù kọfí dúníyà wọ ìmà tẹ́tàbílẹ̀ àkàrà tó obì máa ń rọbí lọ́wọ́ nígbà wọn rọbí rẹ lọ́wọ́ bákan méjì náà ni ọ wà lẹ́mìí gbogbo àwa tá a jẹ́ fámìlì yá ẹ̀ bóyá kíyà rẹ̀ ṣẹ́kù sáyé àbí kó sì gbàbẹ̀ lọ ọlọ́run wá sànù rẹ̀ ọwọ́ jáde pẹ̀lú rọrùn ọlọ́run bá ní máa ṣàdúrà fún wọn máa bẹ̀ mí eré hàmùhùn máa kí n bọ́ kẹ́ wọn torí wọ́n dì sáàfù kí n kọ́ ṣàdúrà fún wọn kàmàrọ̀ báyà ní ìsọ̀mìrọ̀ nítorí pé wọ́n tọ́ ìmí náà nígbà kékeré tẹ̀lé ọlọ́run ọba wọn fẹ́ ká fi dáadáa san dáadáa ọlọ́run ni ẹ máa ronú gbàtẹ́ kékeré tẹ́rìbíyàtù ìndà sígà ọlọ́run bá ní nígbà tẹ́ wàá kékeré àwọn ni wọ́n ń ṣe wàhálà lérí yín àwọn ni wọ́n ń tọ́jú yín eléyìí wà nù alukur'an karim ọlọ́run tó sọnù àyà mi táwọn fi mọ̀ pé ọ̀rọ̀ òbí wa ò kéré àwọn bàbá wa àtàwọn ìyá wa tí à ń bẹ lábẹ́ wọn yẹn àbáwọn bàbá wa àti ìyá wa tọ́lọ́run ti kó sábẹ́ wa tí wọ́n ń gbé pẹ̀lú wa bó ṣe pàtàkì irun bẹ́ẹ̀ náà lọ́ pàtàkì ìtọ́jú bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n ní wàlá ìtọ́jú bàbá àtìyá ó lóore ju gbogbo náfìlà lọ ìtọ́jú bàbá àtìyá ó lóore ju ìrun dùá lọ ó lóore ju náfìlà lọ ó lóore ju àwẹ̀ mọ́ndé àtàlámísì lọ ó lóore ju kí e-, èèyàn máa gbàwẹ̀ tàtàwà lọ ọ̀ranyàn nìkan ìrun ọ̀ranyàn nìkan ló ju àwọn òbí lọ nítorí pé ọlọ́run ju àwọn òbí lọ àmọ́ náfìlà láwọn náfìlà táwọn fi ń sọ rẹ táwọn fi ń gbọ́ rẹ lọ́dọ̀ ọlọ́run òṣè wọ́n tàbá sí náfìlà lọ́wọ́ tí àwọn bá pè wá àlìjá Ibrahim Ibrahim o ó sì já náfìlà nítorí pé kò jíjẹ́ fún ìyá rẹ̀ ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn sì ju náfìlà lọ àmọ́ tó bá ń kí ọ̀ràn yẹn lọ́wọ́ ọ parí ẹ̀ nítorí pé ọ̀ràn yẹn àtọ̀ràn yẹn ni ọ wà gbé tọ́lọ́hún síwájú àwọn òbí rẹ̀ ọlọ́run tó sọdún náà àyà mi sẹ́ǹgbọ́ ẹ̀yin ọmọ sẹ́ǹgbọ́ ọlọ́run ní wàá bójú ọlọ́run bá ní aláàánú ẹ má sìn ẹ má sìn kankan mi lẹ́yìn ọlọ́run wala tushriku bihi shay'a ẹ gbọ́dọ̀ ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run o ẹ má ní kankan tẹ mú pamọ́ nínú ilé tẹ gbà pé agbára ń bẹ ń bẹ tí ó sànù yìí ọlọ́run ọba ní wabili walidayni ihsana ẹ̀rì nígbà òun yẹn dùtà rẹ̀ tán ọlọ́run wa ní tó bẹ́ẹ̀ bá ti ṣẹbọ ẹ̀ ní sórí ibú ẹlẹ́ẹ̀kejì wa ni pé bẹ́ẹ̀ bá ti ṣe àwọn òbí yín ẹ̀ sórí ibú bẹ́ẹ̀ bá ti ń sìn mí ẹ̀ sórí ire

nígbà tó lọ́n darúkọ tarẹ̀ tán kọ́ wá wo gbogbo ayé ọlọ́wọ̀n wà rẹ ni tó fi sì kejì ipe tẹ́ẹ̀tún máa gbọ́dọ̀ sí lẹ́nu tẹ́ẹ̀sì máa tẹ̀lé tẹ́ẹ̀ní rí bínú ẹ̀ tẹ́ẹ̀ gbọ́dọ̀ rí bínú ẹ̀ ọlọ́ọ̀ni ọ̀làtúnṣe ìkú bí ṣe ẹ̀ gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú mi kẹ́ má bàa rí bínú mi lẹ́yìn náà wọ́n bí ni wàá dìde ìsànà ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ìyá àti bàbá yín lẹ́yìn bàbá àtìyá lọ́wọ́ kan gbogbo ẹni ó bá kú bínú ni wàá dìde ẹnìkan lè bá Muhammad sallallahu abdullahi bin masoud ló ń tọ̀ ó ní ayọ̀lẹ̀ amali ahabu ilàlá ó ní iṣẹ́ òlọ́lọ́n fẹ́ràn jù téyì máa fi ń súnmọ́ lọ anabi na sọdáàtì wàlà wákìtì ha anabi ní kéèyàn máa kírun lásìkò rẹ̀ ni kò sí ń tọ́lọ́n fẹ́ràn tó kéèyàn máa kírun lásìkò rẹ̀ ó lóun tó wá béèrè pé kí lọ́lọ́n tó fẹ́ràn jù téyì máa fi súnmọ́ lọ́wọ́ ọba téyì máa fi di wòlíì ọlọ́ anabi ní tó máa béèrè wàlídé yìí àwọn ọmọ lè ṣiṣẹ́ ọmọ lè jíṣẹ́ fáwọn òbí ẹ̀ ni ọmọ ṣe dáadáa fáwọn òbí ẹ̀ òun ló tún kàn lẹ́yìn irun lẹ́yìn irun òbí ẹ̀ ló kù òun tó wá bèrè kí ló tún kù láwọn aṣẹ ẹdẹdẹ máa fi súnmọ́ lọ́wọ́ ó ní súnmọ́ lè jihad fi sabilillah àlébi náà ó ṣe wàá kan jihad fọdàmà bẹrẹ alwalidaini ala jihad àlébi wàá fi jihad ṣe kẹta wọn lógun ẹ̀sìn yá fọdà nìkan lè ba ànábì ó lóun fẹ́ bá yín lógun ẹ̀sìn ànábì ní ahayul walidata sáwọn òbí rẹ̀ ń bẹ láyé ó ní wọ́n wà láyé ànábì ní yíṣẹ́ àfàfihì ànábì wa ti ṣe dáadáa sóbì ó ti ṣíwájú ogun ẹ̀sìn a jẹ́ pé wọ́n ní ẹni wọ́n bá kú sójú ogun ẹ̀sìn wọ́n ní yóò wọ àlìjánná tí wọn ò ní béèrè kankan lọ́wọ́ rẹ̀ mọ́ àti gbèsè tó bá jẹ ọmọ ànábì Adam ẹni bá kú sójú sójú ogun jihadi wọ́n ní gbogbo in tó bá ṣẹlẹ́sẹ̀ ọlọ́run ó sì fi ríjì nígbà tí wọ́n ń sọ pé ẹni bá kú sójú ogun jihadi wọ́n fèrè gbogbo ẹ̀ṣẹ̀ jìn tá a sì ní ìṣẹ̀dára sóbì ànábì lójú jihadi lọ bẹ́ẹ̀ yẹn bá wá dákẹ́ sẹ́nu pé ìyá rẹ̀ ránṣẹ́ bàbá rẹ̀ ránṣẹ́ tẹ́rí pé ibi tọ́lọ́wọ́n bá fi sí ó ju ibi tọ́lọ́wọ́n fi mùjáhìdì sí lọ. ẹ dákun tẹ̀lé tọ́lọ́wọ́n bá wa àwọn arúgbó wa ọ̀rọ̀ wọn là ń sọ lẹ́nu gbogbo àwọn ọ̀dọ́ ká lè sọ́ra wa gbogbo àwọn ọmọ kéékèèké ká lè sọ́ra wa gbogbo àwọn àgbàlagbà tọ́lọ́wọ́n àwọn kan ni wọ́n dààmú lérí wa tàbí wálé ayé wọ́n wá ràn wá lọ́wọ́ nígbà tá a jọlẹ̀ wọ́n ń faṣọ bò wá lára nígbà tá a rìn òhù wọ́n ń fún wa lóúnjẹ nígbà tẹ́bi ń pa wá wọ́n ń bá wa wó oògùn káàkiri nígbà tá a ń ta rẹ̀ àwọn tá a wí yìí ebi ọmọ pa wọn wọn sì fìfà káwọ jẹun káwọn tó jẹun bàbá mi owó tó ti ná lérí ẹnì wa ó tó kọ́lé three stories àmọ́ kọ̀ kọ́lé nítorí ìnáwó eré wa àwọn alájọ kọ́lé bàbá ẹlòmí ẹ̀ kọ́kọ́ lé mẹ́rin márùn ẹ̀yẹ ọ̀kan tó kọ̀ ní oyè ìnáwó yín ni òjì ọkọ méjì mẹ́ta bàbá mi wà kísà káwọ lè bá wọṣọ ìyá wa ń fi bíbanú káwọ lè bá jẹun wàlá ayé àgbẹ̀kalẹ̀ báyìí ìyàwó sì máa kó gbẹ yóò tún fọ̀ gbẹ ìyá àwọn adarúgbó táwọn náà wọ́n ń yàgbé ìwọ wá ní wò ní fọ̀ gbẹ sọ ọmọ pé tó ń ṣe nì oyè ọ̀ sẹ̀sán bírò ni wàá lílé ni wàá sí yàtúlá wọ́n ní se dáadáa sáwọn òbí wa méjèèjì yìí ọlọ́run ọba aláàzà sọ́ọ̀lẹ̀ fún anu koran ṣé àmọ́ pé àsọ́ọ̀lẹ̀ ẹ máa dáhùn òun náà ni pé ọ̀rọ̀ tá máa ń sọ fún èèyàn tá fẹ́ kó sì ṣe wípé wọ́n sí yàtì àsọ́ọ̀lẹ̀ sọ fún o má bàa ṣìnà. ọwọ́ sọ a kì í lọ nípa àwọn bàbá yín àti ìyá ọlọ́run bá ní hamalatu ummuhu ọlọ́run wá fi bàbá ilẹ̀ ń bẹ̀ ọlọ́run wá ń dákọ̀ ìyá ọlọ́run ní pàtàkì jùlọ ẹ̀ǹgbẹ́lọ̀ ti dákọ̀ àwọn méjèèjì níbẹ̀rẹ̀ ìgbà tí ó wàá máa sọ tí wọ́n ń ṣe ọwọ́ apàtọ̀ bá tì ọkọ̀ ti bàbá tì ọwọ́ ni wọ́n ní hamalatu ummuhu ó ní ìyá rẹ̀ ó sì wàá gbé sínú kun rẹ̀ wàhánà ala wàhánì ọlọ́run ní pẹ̀lú dààmú ni o ọlọ́run ròyìn dààmú tóbìnrin máa ń dààmú ní oyún táwọn ọba mà sẹ́gbọ́n àwọn obìnrin mọ̀ fáwọn ń dààmú àmọ́ àwọn àtà àjọkùnrin àwọn àìsábà ṣe kíni àìsábà mà aláàtọ́ dá wọn wọn jí ó yé wáyé pé wàhánà àlà wàhánì ìyá yẹn ó lóyún wàhálà fìtínà ló fi lóyún mọ̀ ìyá rẹ ó ṣe wàhálà nígbà oyún ọlọ́run wọn sọ fún ọlọ́run ní sọ̀rọ̀ yóò sọ́lọ́ mọ́ parọ́ ọlọ́run lóbìnrin ó pass through àwọn problems nígbà tí ń bẹ nínú oyún wọ́n fi sọ lóhùn fi ahmed ó tún wá bí ọ̀tún tó fún ọ lọ́yàn oúnjẹ rẹ òun náà lọ́yàn tó wà nígbà ya rẹ yóò tó rẹ̀ tètè wálé kébi ọ̀hún bá pa ọ́ gbogbo ibi tó bá wà yóò ní kán bá ń gbé ẹ bá ń gbọ́ ọmọ mi kọ́ wá jẹun ọlọ́run ọba ni ó fún ọ lọ́yàn fọ́dún méjì bọ́bá tíráfù ló tètè wálé nítorí rẹ̀ àní skúrì lì ọlọ́run ní dúpẹ́ fún mi wàlíwàlì dẹ́yìká kó o sì dúpẹ́ fún àwọn òbí rẹ̀ kọ́sàmà ṣokòrà bẹ́yìn náà hu wọ bẹ́yìn náà wàlídé ta ló lọ́pẹ́ jama ta ló lọ́pẹ́ ta ló ọlọ́run lọ́pẹ́ ọlọ́run wá ní àní skúrì lì dúpẹ́ fún mi ọ wá pin ọpẹ́ sí méjì máa dúpẹ́ fún mi o wàlíwàlì dẹ́yìká máa lè dúpẹ́ fáwọn ìyá àti bàbá yìí ta ló ní adúpẹ́ fún wọn yìí àwọn ń jẹun ebi ń pa wọn àwọn ń kọ́lé alára àwọn ń gbélé àlàpà àwọn ń gun mọ́tò àwọn ń fẹsẹ̀ rìn àwọn ń jẹun tọ́da àwọn ń jẹun dárí àwọn ń taná àwọn ń sùn lókun táà dúpẹ́ nu ṣé ẹ̀kọ́ dúpẹ́ tọ́lọ̀ ń sọ ni pé ẹ mọ dúpẹ́ fún yẹ́ òkú sí mọ́ lọ. ìrọ̀ tí wọ́n ń pè ní dídúpẹ́ ni pé ọ lọ lè máa sànú wọn ọ máa lọ lè kẹ́ wọn ọ máa lọ lè ṣe dáadáa sí wọn. ọlọ́run ẹ̀yin tẹ́ tọ́jú òbí ẹ padà kú ẹ wà bá mi ẹ̀yin tẹ́ fìyà jẹ òkú yín tẹ́ fìyà jẹ àwọn òbí yín bóyá wọ́n ti wà láyé àbí wọ́n ti kú ọlọ́wọ́n bá ní ẹ padà wá bá mi. anabi sallallahu alaihi wasallam níjọ́ kan anabi pe àwọn sahaba anabi ni ṣe é màgbà bá máa ń yọnu sí i ṣe màsìkò tí ni ọlọ́wọ́n máa ń dùn pẹ̀lú yín anabi ni rídọ̀lá fi rídọ̀lá wàlídé àmì tẹ́ẹ̀fì mọ̀pọ́lọ̀ ń yọnu sí nígbà tínú àwọn òbí yín bá dùn sí tínú àwọn òbí yẹn bá ti dùn sí ọ tí wọ́n ní a ah, ó sì ń dùn mí nọ́ọ̀mà yìí ànábì ni ẹ mọ̀ pé ọlọ́run ti ń ṣe kínní ọlọ́run ti ń dunnú nù wọ́n sákàtúhù fi sákàtúhìmà ìgbà tẹ́ẹ̀ mọ̀ bọ́lọ̀ bá ń bínú sí yín sẹ́mọ̀ pé òkè sẹ́mọ̀ kejì lọ́lọ́run wà àmọ̀gbà ti ń bínú ànábì wa ni ẹ̀jẹ̀ fún yín láàmì tẹ́ẹ̀fì àmì náà ni pé nígbà táwọn òbí yín bá ti ń bínú sí yín tí pé wọ́n mọ̀ yìí ó sì fẹ́ pa mí wọ́n mọ̀ yìí wọ́n mọ̀ lórí rẹ̀ yìí. àwọn afáàní bò láti mọ̀ pé inú òbí ń bàjẹ́ wọ́n ní ìgbà tí òbí yẹn bá ti kò sí tó kò sí báyìí wọ́n ní wàhálà ti ń ṣẹlẹ̀ lókè sọ́mà wọ́n ní gbogbo àti omi bá ti bọ́lẹ̀ lójú ìyá àti bàbá ọ̀rọ̀ yẹn ti ń dàrú sọ́mà wọ́n ní gbogbo ìgbà tí ìyá yẹn bá ti jòkó tó fọwọ́ lẹ́rẹ́ báyìí tí wọ́n ní kí ló ń ṣẹlẹ̀ à ó ní Fatima ní ọdún mi nù Kausara ní ọdún mi nù Abdullahi ní hàn mí lè ma à wọ́n ní Abdullahi náà kábà bẹ̀ lọ́hùn àdáwò ti ba lókè sọ́mà ẹ̀ tí ìyẹn bá níbà sẹ́mà pé ó ní àwọn àmì tá a mọ̀ pé ìyẹn níbà àmì tí ìfọ̀n fọlọ́ wọn bá bínú sí yàn òní káwọn òbí yàn ọmọ sí pèlè yàn àbí kọ́ ọmọ fẹjọ́ yàn sùn káwọn òbí ọmọ lè fẹjọ́ rẹ sùn lọ́dọ̀ àwọn èèyàn yìí pé ẹ bá ń sọ fún kò tọ́jú mi o àwọn fáwọn ilé mọ́tàlá ìsánù lẹ́yìn mà kí ló dé táwọn ìyá àti bàbá yìí jẹ wá ní dáadáa kí ló dé táwọn fi jẹ wá ní dáadáa wọ́n ní nítorí pé àwọn ní sábàbí ìwáyé wa àdáwáyé torí bó ṣe wà yìí omi tí wọ́n pè látọ̀ ti bàbá rẹ̀ àti ẹyin tó wà ní ara màmá rẹ̀ méjèèjì yẹn ló fi rí sọ́ra wọn báyìí bó ti wá lẹ̀ mọ́ra wọn yẹn ó wá di ẹ̀jẹ̀ kíkì ẹ̀jẹ̀ kíkì yẹn kí ló fọ́ọ̀mù yẹn jama omi àti ẹyin páàtì díẹ̀ lára bàbá àti páàtì díẹ̀ lára ìyá ẹ̀jẹ̀ kíkì yẹn ẹ ọ̀padà wá di ẹran báàsì ẹran nínú báàsì ẹran yẹn ojú wa jáde imú jáde etí jáde ẹsẹ̀ jáde ikùn jáde ìtumọ̀ ẹni pé ọwá jáde lódìdí èèyàn níta ń gbọ́ yé ni pé páàtì ara bàbá rẹ díẹ̀ àti páàtì ara yẹ ó ní wọ bọba ti wá gbàgbé òbí rẹ ó gbàgbé ara rẹ bẹ́ẹ̀ bá ti gbàgbé òbí rẹ ó gbàgbé ara rẹ bó o ṣe ń lọ yẹn gan wíwà láyé rẹ gan ó yẹ kó máa rán ọ létí òbí rẹ ní dojoojúmọ́ wípé bí n ṣe ń lọ yìí apá kan ìyá mi apá kan bàbá mi lèmi yìí ti ń lọ yìí àwọn wá dá sí wọn jọ ó dèèyàn tán ó wá gbàgbé wọn wọn ni wọn ṣe wàhálà gan lérí wa àwọn dáadáa wọlé àmọ́ wá sí fún wọn alákọ̀ọ́kọ́ òun náà ní al-ihtimam bí akídà ti hìmà kásàkólé kan báwọn bàbá yẹn ó sì dá ọlọ́run mọ̀ nítorí pé ilé ayé tá a wá yìí ọlọ́run dá wa ká wá dá wọn mọ̀ ni ká sì wá sin òun àwọn bàbá yẹn àtìyá yẹn á mọ̀ wá rán wọn létí ká máa kírun tí wọ́n bá ti dàgbà ìyá ṣe ti kírun eh, bàbá ṣe ti kírun a máa sàkólé kan lérí ẹ̀sìn wọn nítorí pé ẹni tí ọba kírun tọ́ba ilé kúò nílé ayé níbo ní lọ jàmá ìlọlẹ̀ wọná lọ́rùn ni lànàbí wa Ibrahim alayhi salatu wa salam ló fi lọlẹ̀ bá bàbá rẹ̀ ó ní yá àbá tí ó ní wọ bàbá mi lima ta abudu kí lọ́wọ́ adé tó ń sin máa la yasma'u ó ń sin in ò lè gbọ́rọ̀ wala yubsiru wala yugni anka shay'a ọwọ́ ń sin tí ò rí náà bàbá kò sí ìlú tí òṣòwò sàtí wọ́n ń sìn kò sí ìlú ọ̀hún lẹ̀ yorùbá yìí kálukú ní ó ní nǹkan kan tá a gbàgbọ́ tọ́rọ̀ bá ti dàrú tá a máa ń lọ díẹ̀ yàtọ̀ sọ́dọ̀ Ọlọ́run ní tí wọ́n ń pè lórí sàmì àbí nǹkan tá a gbàgbọ́ tá a gbé sínú ilé tọ́lé pé bí nǹkan bá fẹ́ dàrú àárán tí pé kinní kan wà nulẹ̀ nítorí wà nulẹ̀ yẹn náà lọ́lọ́wọ́ bá wa níta àbá ń sìn tá a bá ní sòrò ìdí anabi ibrahim wá jòkó ti bàbá ẹ ó ní wọn bàbá èrè tí ọgbọrọ tí ò rí náà lọ́wọ́ ń sìn ọgbọ́n tó ń sọ kò sì rí ọ ọgbọ́n bùkátà rẹ àkọlé kan wo àkọlé ni anabi ibrahim ń ṣẹlẹ̀ ní bàbá rẹ báwọn bí bàbá bàbá ó ṣe ma ọlọ́run tó ṣe kú nídìí òrìṣà torí pé ní bàbá yẹn bá kú sí òrìṣà yẹn ń lè wọ náà tí ò ní jáde gbére tí ò ní jáde má. innal ladhina kafaru ọlọ́run láwọn tó bá jẹ́ kèfèrí mẹni alili kitaabi iná àwọn tá a fún tẹ́lá síwájú wọ́n lè mushrikin àtàwọn abọ́gibọ̀pẹ̀ fi nari jahannama ọlọ́run nínú jahannama wọn ṣe kíni ni lọ fiha gbére wọn jáde ma bá ní èèyàn burúkú ni o ọlọ́run sọ èèyàn burúkú jama bàbá rẹ tó fi nǹkan kọ́ sí àbáwọlé lé bá ó ní bàbá ẹja kìíní òun náà ní kọjọ́ jà nkẹ́ onítọ̀ bá já ó lè di wàhálà bàbá nígbà ẹ̀wọ̀ sọ́tàn mórí tẹ́ so kíní kàmá jì kíní tẹ́ so má dì ní kò lè sọ yín èèyàn dáfàn ó tún padà wá sí gbòòrókò a ní bàbá tí ò sí ó ní mo gbàgbé kíní ni àwọn àfáà ní ta ló sọ dé àfán nígbà tó kọ́kọ́ lọ lákọ̀ọ́kọ́ ta ló sọ dé bẹ́ẹ̀ ọlọ́run látàfán wá gbòòrókò ta ló sọ wọ́n yìí ọlọ́run lè sọ dé lọ́rin ó lè sọ kọjá lọ́rin ó lè sọ dé lu èbó ó ní wàlá ayáwó ju ibùdó ohun máa wọ́wọ́lé àlè ìlú àbí ọlọ́run bá ní sámà tilẹ̀ kò ní mẹ́la láti sọ wọn láàyò ọ̀jísọ wọ́n lọ́run ní sámà tilẹ̀ òun lè protect rẹ̀ tọ́lọ́run ni wọ́n ní protect rẹ̀ àwọn bàbá wa ẹ̀jẹ̀ amójútó bí ṣe ní ikú lẹ́lẹ́bọ̀ ọlọ́run ni wàlá tẹ̀mọ̀tún ná ìlà àfikẹ́kù ní muslim àkọ́kọ́ òpó ìsìláàmù ni ṣàhádàtò aláìláha ìlàlá tọ́wọ́ tí wọ́n ní kankan tó ń sìn tó ń bọ òsàjọbọ òsàdàbọ òsàlú ó ti sin nǹkan bí yàtọ̀ sọ́lọ́ mi àwọn òbí wa ẹja pè wọ́n padà nítorí wọ́n ti pẹ́ lẹ́nu kínkínní yìí alákọ̀ọ́kọ́ dáadáa tá a sì sọ̀rọ̀ nítorí pé bẹ́ẹ̀ bá wọná lọ́rùn gbére ni o bàbá sì wà ní jánà náà gbére ni wọ iná ọlọ́run àkọ́kọ́ dáadáa tá a máa ṣe sí wọn ẹlẹ́ẹ̀kejì anáfàkọ́tù àléhìmá àwa lè tara bọ́sẹ́ láti bá a máa fi tọ́jú wọn. ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin ọmọ ìyá mi sẹ́yìn bá ní àwọn arúgbó tí wọ́n ti dàgbà ọlọ́run níjà gbàrú o tọ́ba jẹ́ pé àárú lèyìn ọba máa gbà lèyìn òfin máa tọ́jú wọn ó di dandan fún yẹn o torí pé wọn lẹ́lòmíì lẹ́yìn ọlọ́run àfiwọ́ ọlọ́wọ́n bá ní yẹ́sẹ̀ alúnaka máza yunfikun wọ́n bọ̀ wá béèrè pé tá a bá lówó ibo là máa ń ná sí kúlímọ̀ àǹfààní min xayiri fálìlì wálìdẹ́ ọlọ́wọ́n bá ní à fẹ́ bá náwó ẹgbò ẹgbàládà tọ́pọ̀ àmọ́ èyí tẹ́ kọ́kọ́ náwó fún ẹni tẹ́ kọ́kọ́ náwó fún ibi tẹ́ kọ́kọ́ náwó sí ọ̀dọ̀ àwọn wálìdẹ́ ọ̀dọ̀ àwọn òbí méjèèjì wal lẹ́yìn náà lọ́wọ́ ẹbí tàlọ́lọ́ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ sì wà ní ibi wọ́n wà ó ti mọ̀ pé màmá ten thousand bàbá fifteen thousand sọ pé bùkátà bàbá pọ̀ ju tìyá lọ. àbí nígbà míì bàbá sì lè ní lówó lọ́wọ́ díẹ̀ kọjá pé tìyá ni ó ṣe kí ni ni wọ́n pọ̀ jù àmọ́ ó ti mọ̀ pé tọ́ba ti ń gbowó oṣù owó oṣù ni ìwọ nìkan lọ́dáṣẹ̀ ṣe àmọ́ ìwọ nìkan kọ́ dáná ọlọ́run fàdí wá dìde àwọn òbí rẹ̀ lọ́kọ̀ọ́kọ́ bù fún ebi ọ̀gbọ́dọ̀ pa wọn ìyà ọ̀gbọ́dọ̀ jẹ wọn tọ́lá àwọn náà ń ṣiṣẹ́ lánàá ni wọ́n ṣe ń ṣe ni wọ́n ń rú dáalẹ̀ fún wọn tí wọ́n ń ṣe kí ni tí wọ́n náà a máa náwó fún wọn má wàá sọ pé owó kan kéré o sẹ́ẹ̀rí owó kéré owó kéré yìí ni oore fi ń bọ́ fún wa àpò kan lórí máa fún yẹ láàrin ọ̀sẹ̀ àpò kan lórí láàrin oṣù máa fún yẹ àpò márùn lórí máa fún bàbá yẹn láàrin oṣù kọsáàdì pé bí pàdé bá ti ma òun ṣe kíni wọn náà ń ṣe tó bá fún ní púpọ̀ yóò ṣàdúrà fún ọ tó bá fún kékeré oníṣẹ́pẹ̀lẹ́ ọ àbí àdá ni ó tún ṣe ah, a ní abdulrasaki ah, ó fà kó kánánṣẹ́ láti kó ah, wọ́n mọ̀ pé bí ó bá wà lọ́wọ́ rẹ̀ ọ̀gbàgbé mi tó bá wà lọ́wọ́ rẹ̀ yóò tún ṣe kí ni yóò sì jù bẹ́ẹ̀ lọ ṣètọ́nù ọmọdé àwọn aláwọ̀ yóò mọ̀ sọ fún wa pé a ṣe one thousand lọ́wọ́ àfẹnáṣẹ́ láti odi di Ìlọrin sí kankan one thousand àpò márùn kí ni wọ́n á fàkó márùn ṣe wàláyé bó fún wọn ní eh, àpò kan yóò wúlò fún wọn wọ́n dàbọ̀ lé o ti ṣe tiẹ̀ ìtìpá rẹ ti kárí lẹ́yìn náà kìdí mọ́tò wọn ma a lè wọṣẹ́ wọn a lè gbàṣẹ́ a máa lọ lè wa pé kán rán wa ń ṣẹ́ èèyàn máa lọ lè bá bàbá àti ìyá rẹ̀ pé ṣẹ́ ẹ̀ níṣẹ́ tẹ fẹ́ bẹ̀ mí eléyìí ni òun tó tóbi ju kán pé wá mo fẹ́ ránṣẹ́ lọ kéèyàn lọ lè bá bàbá àti ìyá pé mo fìrì báyìí kò sí tí ń ṣe kí lẹ ràn mí ẹni bá ń ṣe kí ni wájà wa ń wà lùbáríkà ń wò rírì a máa wọn a máa wọn wọn bá múnádé lóru ọkà sọ bàbá rẹ̀ àti yá rẹ̀ sọ wọn wọn náà ti bọ́ sọ̀rọ̀ nípa wọn kékeré gbogbo ohun tí wọ́n ṣe fún wọn kékeré ni wọ́n náà ó ṣe tó bá dàgbà o àbí tọ́lọ̀ bá lò ní ṣe kódà ẹlòmíì òbí rẹ̀ ó dàgbà débi pé òun ni ọmọ tábà fún wọ́n ló gbé póòsì nídìí ọ́ tábà fún ó tún wá lọ dàgbẹ́ nù bọ́bá yàgbẹ́ ẹlẹ́ ìwọ fọ aṣọ yẹn sórí gbogbo tó ń ṣe yẹn òun náà ti ṣe kọjá rí fún ọ lẹ́yìn náà àwọn òbí wa tí wọ́n bá ní oko tí wọ́n ń dá àwọn òbí wa tí wọ́n bá ní oko tí wọ́n ń dá ọmọ lè bá wọn roko sórí gbogbo oko tó ń ro yẹn jàmá gbogbo àtọ́ bá ń rúkú tó ń nàró wọ́n sì máa kọ́ ládàá lẹ̀ fún wàláyé ó ní ládàá ju kéèyàn máa ka kúránì lọ ìtọ̀ ìtẹ̀lé tòbí ọ̀ràn yẹn ni ọba ka kúránì sàn pé ò àmọ́ tó bá ka kúránì ó gba ládàá àmọ́ tí bàbá ẹ bá ní wàhálì bá ń roko yẹn tó bá ro ọwọ́ náà nítorí pé wọ́kàtà rọ̀ bùkà ọlọ́ni mo ti sí ní dandan nígbà ìgbọ́dọ̀ sí nǹkan mi lẹ́yìn ọlọ́run wọ́n bìlì wá lílé nìsànà mo sí dandan pé kẹ́ ẹ máa ṣe dáadáa kẹ́ ẹ máa tẹ̀lé àwọn òbí kẹ́ ẹ máa tẹ̀lé àṣẹ wọn lẹ́yìn náà a máa tọ́jú ilé wọn a máa tọ́jú àgbàlá wọn a máa wá tẹ̀lé àṣẹ wọn àfi tó bá jẹ́ àṣẹ tí ọlọ́run ọba ò ṣe kí ni ọlọ́run ọ̀fẹ́ torí pé ọlọ́run pàṣẹ bàbá pàṣẹ àṣẹ fẹ́ náà ni tí bàbá rẹ bá ti ní kò lè ṣe dáadáa ní kò ṣe àfitán bá ní kò ṣe tọ́lọ́wọ́n fẹ́ ọlọ́run sọnù koran ó ní wọ́n ń jẹ́ àdáka àlà an tushrika bí ọlọ́run bá ní táwọn òbí rẹ méjèèjì tí wọ́n bá ní kọ́ wá ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run táwọn òbí rẹ méjèèjì tí wọ́n bá ní kọ́ wá ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run kọ́ wá mú nǹkan míì lọ́lọ́run ọba tó máa fi àmọ́ àlẹ́ ìsàlẹ̀ kàbí ilm léyìí tó ní bàbá rẹ̀ ní kọ́ wá sẹ́gbẹ́ àwọ̀ òní wọ̀bẹ̀ ẹgbẹ́ ìmúlẹ̀ òní wọ̀bẹ̀ bàbá rẹ̀ ní wà lọ lè ra ọtí wá òní dáhùn wà lè ra gbó òní dáhùn torí bàbá ra gbó fún eré rẹ̀ ó padà dàrú bèrè rẹ̀ bá dàrú wọ́n náà wà náà tó ń dà lé ríru bàbá rẹ̀ ní wà gbàgbẹ́rẹ́ wá sí gbẹ́rẹ́ yìí ah, ayé kọjá bẹ́ẹ̀ ó ní ah, suratul falaki suratul nas wọ́n ní ká máa ṣe Ni wọ́n ní ká máa kà lọ́wọ́ ayé ìfi tẹ̀yàn ẹni bá ń sóògùn káyọ́ máa mú ayé ọ̀padà mú nítorí pé ayé yìí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ èṣù èṣù gan ló dógun lẹ̀. a ò ní lè tẹ̀síwájú jù báyìí lọ lónìí lórí ètò àìtó yín fikhuli islam wá sí onírànran látẹnu fadilatu sheikh kọmọrùdín yunus akórèdé tá a tún fi pàdé wa à ń kíra wa wípé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.